ibali chigaza doba moji munanja kwesi mona imana pora muno kunoka say they know the cream I have for long you be please my lady charm last last on the and I know they see you at the march I suppose the plan you check out yeah I see me got your love by oh if I can knock do I look like a giver do I look like a giver do I look like a giver I don't give a shot or oh, a toast Do I look like I give up? Do I look like I give up? Fresh Do I look like I Kuta 107.9 Fresh FM 107.9 Abel Kuta. ẹ tún káàsán níbi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa àkú iṣẹ́ àtàárọ̀ àkú bójú ọjọ́ ṣe rí àkú gbìyànjú àkú kó lè dà lágbára elédùnmarè yóò kúkú dáa kò ní bàjẹ́ mo kí n káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀ fi kọ́gbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́tàkìjì ẹtìmọ̀ wípé òun la máa ń gbé wá ká mọ́ lápá àbí ṣáájú ohun gbogbo èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè èdè tó ń bẹ lúgbúlùgbú nù kọ́gá mi lọ́sùn òní ẹ̀já bẹ̀rẹ̀. lábala kókó kòkò kò ń kórí ẹ̀ lọ́sàn-án tò ní ẹjẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnu tọkọ ń bọ̀ kì nípínlẹ̀ ọ̀ṣun o lágbára elédùnmarè àkúkú ní kúsókò wá nǹkan jẹ òun tá a jẹ là ń wà á ní ìpàdé ohun tí yóò jẹ wá o ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ ọ̀ṣun ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ kì í bẹ̀ wọ́n ní kìnìún kan rèé o òun ló máa fi òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ OAU kan lánú o wọ́n ní ó gbẹ̀mí rẹ̀ lásìkò tí wọ́n fẹ́ lọ fún lóúnjẹ ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sùn òní ẹ jẹ́ ká lọ tààràtà ó kọ sísọ lẹ́kìtì ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnután o wọ́n ní ilé ẹjọ́ ti sọ pé kí arákùnrin kan kó lọ́ọ́ ṣe ẹ̀wọ̀n ọdún mẹ́rin látàrí kínni ó ní ó jí àwọn okùn náà àwọn wáyà náà àwọn kébùsì lóníranran wọn ní ó palẹ̀ rẹ̀ mọ́ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o ó gbẹnu tọkọ ń bọ̀ kì mọ́ lọ́wọ́ ẹ gbọ́ lọ́sàn òní bákan náà eléyìí náà iṣẹ́ Elédùmarè ọba àwa márìdì ni o ẹ jẹ́ ká lọ sípínlẹ̀ Èkó ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ń bẹ̀ o wọ́n ní arábìnrin kan màmá rèé ó mà bímọ sójú òpópónà ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ ìpínlẹ̀ èkó ló ti ṣẹlẹ̀ kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ lọ́sàn-án òní náà ni eléyìí náà ó kọ sísọ ó gbẹnu o kí ni ká pe léyìí wọ́n ní àwọn agbésùmọ̀mí àwọn alákatakítì ó ní wọ́n lọ kọlu agbègbè kan o tó sì wá jẹ́ pé ní kété tí wọ́n lọ kọlu wọn bẹ̀ kí ni wọ́n bẹ̀ sí í gbé wọ́n ní í ṣe wọ́n ń palẹ̀ oúnjẹ mọ́ àtàwọn gàárì ìrẹsì àtẹ̀wà lóníranran ẹgbọ́ ìpínlẹ̀ niger òun ló ti ṣẹlẹ̀ ó kọ sísọ o ó gbẹnu tán àwọn agbébọn wọ́n mà tún ṣòro bí agbọ́n o wọ́n gbẹ̀mí akẹ́kọ̀ọ́ kan nígbà tí wọ́n fi tìpátìkúùkù báwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta lò pọ̀ nílé ẹ̀kọ́ gbogbo níṣe ti ìpínlẹ̀ delta ìyẹn delta polytechnic ẹ̀gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án òní kìkì kẹ́kọ̀ọ́ má bọ̀ lójú òpó facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ fọ́lù ẹ̀ kẹ́ ẹ já síbí kẹ́ ẹ máa fi àwọn kọ́mẹ̀ntì yẹn ṣọwọ́ síbẹ̀ ẹ má wàá gbàgbé láti máa bá wa pín ẹ jẹ́ kó délé kó dóko o káwé èèyàn kí wọ́n lè jàǹfààní ẹ̀ ó kọ sísọ. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa oh yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind at new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun níbi tí ìròyìn yẹn tó ti ń jẹ́ kó di mímọ̀ yìí pé irinṣẹ́ wa kò kúkú ní dojú ìjà kọ́ wa o okòwò wa kò kúkú níran wa lọ sọ́run àrímábọ̀ ẹ jẹ́ ká lọ sípínlẹ̀ ọ̀ṣun níbi tí a wípé ògbúná gbòǹgbò kan tó jẹ́ onímọ̀ nípa ìtọ́jú ẹranko ìtọ́jú ohun ọ̀sìn eléyìí tó ń bójútó ọgbà kan tí wọ́n ń kó ẹran sí tá a mọ̀ sí zoological garden nílé ẹ̀kọ́ ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ilé ifẹ̀ nípínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni ọlábọ̀dé ọláwuyì òun ló jẹ́ pé kìnìún lára àwọn ẹranko eléyìí tí wọ́n kó sí ọgbà náà ó mà ti gbẹ̀mí rẹ̀ ò sọgbà ilé ẹ̀kọ́ ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ náà nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta láti pàṣẹ alukoro ilé ẹ̀kọ́ ọ̀hún ìyẹn Abíọ́dún Ọlárẹ̀wájú ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ eléyìí tó bani lọ́kàn jẹ́ náà òun ló jẹyọ o lásìkò tí arákùnrin náà eléyìí tó fẹ́ fún àwọn ẹranko tí wọ́n kó sínú ọgbà náà tó fẹ́ fún wọn lóúnjẹ lára àwọn ẹranko ọ̀hún òun la sì ti rí tí wọ́n kó sínú ọgbà náà Ọlárẹ̀wájú jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà eléyìí tó kù tí wọ́n wà níbi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ó ní wọ́n gbìyànjú ò ní wọ́n sa ohun gbogbo tó wà ní ìkápá wọn láti rí dájú pé wọ́n dóòlà arákùnrin ọ̀hún kúrò lọ́wọ́ kìnìún ṣùgbọ́n ó ṣeni láàánú wípé kìnìún ọ̀hún ó fàáyà ó gbẹ̀mí rẹ̀ àtẹ̀jáde ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síbẹ̀ wọ́n ní ìgbìmọ̀ ìṣàkóso àwọn lọ́gàálọ́gàá àwọn òṣìṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn èèyàn nílé ẹ̀kọ́ ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ilé ifẹ̀ ìpínlẹ̀ ọ̀ṣun òun ló jẹ́ wípé ní báyìí o inú ìkẹ́dùn àti inú ìbàlẹ̀ ọkàn òun ni wọ́n pọ̀ báyìí látàrí ikú àìtọ́jọ́ eléyìí tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni ọlábọ̀dé ọláwuyì àtẹ̀jáde ọ̀hún láti pàṣẹ alukoro ilé ẹ̀kọ́ náà Abiodun Ọlárẹ̀wájú jẹ́ kó di mọ̀ pé ọ̀gbẹ́ni Ọláwì náà tó jẹ́ ògbóná gbòǹgbò onímọ̀ nípa ìtọ́jú ohun ọ̀sìn àti ìtọ́jú ẹranko òun ló jẹ́ pé ó ti lé ní ọdún kẹwàá ó tuntun lé pẹ́sẹ́pẹ́sẹ́ tó ti ń ṣètọ́jú gbogbo àwọn ẹranko eléyìí tí wọ́n ń kó sí ọgbà náà ṣùgbọ́n ọ̀rọ̀ mà padà kọ sísọ ó mà padà yíwọ̀ ò lọ́sàn-án ọjọ́ ajé àná ti ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún 2024 nígbà tó jẹ́ wípé kìnìún kan eléyìí tó jẹ́ eléyìí tó jẹ́ akọ tó ti wà ń bẹ̀ láti bí ọdún mẹ́sàn-án òun ló mà gbẹ̀mí ẹni tó ń fún ní oúnjẹ ò lásìkò tí wọ́n ń fún lóúnjẹ lọ́wọ́ láwọ̀ ó kọ sísọ ó gbẹnutọ́ o ló ní kọ́ńbọ́ọ̀kì lágbára elédùnmarè àkúkú ní kú sẹ́nu wá nǹkan jẹ ẹ jẹ́ ká lọ tààràtà ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹnutọ́ o ló ní kọ́ńbọ́ọ̀kì bá ṣe ń tẹ̀síwájú níbi tí atiríkà wípé ọ̀rọ̀ kọ sísọ ó gbẹnutọ́ lẹ́kìtì wọ́n ní ilé ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sí ìlú adó-èkìtì nípínlẹ̀ èkìtì ló ti sọ pé kí ọmọ ogún ọdún kan tí wọ́n porúkọ rẹ̀ ní uga ebenezer wípé kó lọ lu ọdún mẹ́rin ṣáńgílítì lẹ́wọ̀n látàrí pé ó jí àwọn okùn iná ìyẹn àwọn wáyà iná àwọn kébùsì lónìrànràn eléyìí tó jẹ́ pé nígbà tí wọ́n ṣe sí owó owó rẹ̀ ń lọ bíi mílíọ̀nù kan ó lé ìdá mẹ́rin one point four million ebenezer ó ní wọ́n gbé lọ sílé ẹjọ́ májísírèètì eléyìí tí wọ́n pè ní tó ní wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ májísírèètì láti pàṣẹ adájọ́ májísírèètì yẹn dọ̀lámú babalọ́gbọ̀n lóṣù kẹjọ ọ̀yàn ọjọ́ kẹtàléní ogún rẹ̀ ọdún 2022 lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú olè jíjà àti jíjí okùn iná ká tó sì wá jẹ́ pé àtìgbà náà òun ni wọ́n ti ń tẹ̀síwájú lórí ẹjọ́ ọ̀hún wọ́n wá ní lẹ́yìn àgbárígbábọ̀ lẹ́yìn gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mìnìṣó ọlọ́kan òjọ̀kan látọ̀dọ̀ àwọn olùpẹ̀jọ́ àti gbogbo àwọn ẹlẹ́rìí eléyìí tí wọ́n wà nílé ẹjọ́ adájọ́ májísírèètì dọ̀làmú babalọ́gbọ́n òun ló jẹ́ kó di mímọ̀ wípé láìsí àní-àní o àwọn ẹ̀rí máa jẹ́ mìnìṣó ti fi wọ̀n wípé lótìtọ́ òun ló wu ìwà náà lẹ́yìn òrẹ́yìn nígbà tí wọ́n máa gbé ìdájọ́ wọ́n ní kí ó lọ lu ọdún mẹ́rin ṣáńgílítì o lọ́gbà ẹ̀wọ̀n ó kọ sísọ ó gbẹnutọ́ o ló ní kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká tún mú eléyìí náà ká máa fi tẹ̀síwájú ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹnutàn nípínlẹ̀ niger o gẹ́gẹ́ bí aṣeríkà wọ́n ní ní báyìí àwọn agbésùnmọ̀mí àwọn alákatakítí boko haram òun ló jẹ́ pé wọ́n lọ ya abo agbègbè kan eléyìí tí wọ́n pè ní Garrison Town níjọba ìbílẹ̀ Ṣìróró ní ìpínlẹ̀ Niger tó sì jẹ́ pé àwọn ilé tó lọ bí ọgbọ̀n ò ní wọ́n lọ ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ bí wọ́n ṣe ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ kí ni wọ́n lọ ń kó ọ̀ ń kó rẹ́sì wọ́n ń kó ẹ̀wà wọ́n ń kó gàrí kódà àwọn adìyẹ òòyẹ̀ wọ́n ní gbogbo rẹ̀ pátápátá báyìí o ò ní wọ́n ń gbè gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tòjúlé dójúlé tí wọ́n ń ti agbègbè dágbègbè àwọn tọ́rọ̀ ń ṣojú rẹ̀ jẹ́ kó àwọn alákatakítí ọ̀hún nígbà tí wọ́n máa dé àwọn agbègbè náà wọ́n ní aago mẹ́sàn-án alẹ́ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n eight thirty five pm òun ni wọ́n débẹ̀ o tó sì wá jẹ́ pé ìṣe ni wọ́n ń sọ àwọn èdè kan eléyìí tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn kan nílẹ̀ wa ń bí tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí pèdè ọ̀hún tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn kan tá à lè dárúkọ lórí afẹ́fẹ́ òun ló jẹ́ pé iṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù lẹ́yìn ìgbà tó jẹ́ pé tí wọ́n ti ké àwọn nǹkan tí wọ́n ń kà tí wọ́n ti ké gbogbo rẹ̀ tán òun ló jẹ́ pé iṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí lọ ṣe ìkọlù sáwọn èèyàn wọn ní bíi ọgbọ̀n gàárì àti gbogbo rẹ̀ pátápátá tó kódà tó fi máwọn ohun ọ̀sìn àwọn ẹran àti àwọn ẹ̀dìyẹ ààyè wọn ní gbogbo rẹ̀ pátápátá òun ni wọ́n kò gẹ́gẹ́ bí àṣeríkà lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé wọn ò gbẹ̀mí o lẹ́nu ẹnikẹ́ni kódà wọn ò pààyàn kankan ṣùgbọ́n ohun kan ṣo eléyìí tí rètí wà wípé wọ́n wá débẹ̀ òun làwọn ohun tẹnu ń jẹ ó kọ sísọ ó gbẹnu tán o ló ní kọ́ńbọ́ọ̀kì nípínlẹ̀ Niger. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero abike zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. àjẹbí àjẹbí àjẹbí àjẹbí àjẹbí ó ń lọ iwájú ló ń lọ àjẹbí ah, ti gbára mi dé o àwọn oògùn wa ti wà ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn oògùn wa ti wà ní pọ́dà. Àjẹbí Trado Medical Company Limited ọgbọ́n gorí ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. Àwọn oògùn òbílẹ̀ ilé-iṣẹ́ àjẹbí tẹ̀ ẹ́ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko apatapìtì apìtì pátá. O le koko. bákan náà ni báṣkì ọ̀jẹ̀dí oògùn tí ń ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi mọ̀nàmúà náà ti wà ní pọ́dà tó fi dórí mùsítáífò oògùn ibà àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́ òun náà ti wà lóníyẹ̀ fún. bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta àjẹbí tradu medical company limited ìgbéjáde ọgbọ́n àwọn baba ńlá wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. àwọn oògùn wa ti wà nílẹ̀ kẹ́kẹ́. ẹ káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ delta níbi tí atiríkà wípé inú fún àyàfu inú ìkáyàsókè òun làwọn akẹ́kọ̀ọ́ wà nílé ẹ̀kọ́ gbogboníṣe ti ìpínlẹ̀ Delta ìyẹn Delta State Polytechnic látàrí wípé àwọn ilé àtàwọn ibùdó ìfinúwọ̀sí tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ náà òun ló jẹ́ pé ní báyìí o ìṣe làwọn agbébọn òun ni wọ́n lọ ń kọlù wọ́n lóní lemọ́lemọ́ tó sì wá jẹ́ pé eléyìí tó kẹ́yìn yìí òun ló jẹ́ pé ẹnìkan ṣó gbẹ́mímì nígbà tí àwọn tó kù tí wọ́n fi ara pa gẹ́gẹ́ bí aṣeríkà wọ́n ní torí náà ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún ti wá pàṣẹ ò wípé ní báyìí kí gbogbo ètò ẹ̀kọ́ kó ró wá pé fún ọ̀sẹ̀ kan gbáko bákan náà kílé ẹ̀kọ́ náà kó wà ní títìpa èyí tó sì jẹ́ pé àkókò yìí òun ni wọ́n fẹ́ lò láti fi gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó tọ́ tó yẹ kalẹ̀ débìí pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò ní í ṣẹlẹ̀ mọ́ wọn ni akẹ́kọ̀ọ́ nípele HND nílé ẹ̀kọ́ gbogbo nìṣẹ́ ọ̀hún tó bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ajé jẹ́ kó ti mọ̀ pé bá a ti ń sọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ bá délé ẹ̀kọ́ náà ìṣe gbogbo rẹ̀ ìṣe ló dá parò èsì tó kéré jù ẹ̀ lè rí mbẹ̀ nítorí pé kálukú wọn ti ń sàsálà fẹ́mi wọn gẹ́gẹ́ bó ṣe sọ ó ní í ṣe ni wọ́n yìnbọn pa akẹ́kọ̀ọ́ kan ò tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kù tí wọ́n fi ara pa ìṣe ni wọ́n fi àdá ṣá wọn kójú sì má rí ibi gbogbo ara báyìí òun ni wọ́n pẹ̀lú oògùn ẹ̀ ó kọ sísọ o ó gbẹ̀nù tán nípínlẹ̀ delta ẹ jẹ́ ká lọ sípínlẹ̀ èkó náà ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹ̀nù tán kọ́ ń bọ́ kí o wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ tó ń dáhùn síṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ èkó òun ló jẹ́ pé wọ́n mà ti ṣe ìrànwọ́ o lórí bí arábìnrin kan bó ṣe bímọ tó sì bímọ tó sì jẹ́ pé láyéláyé àti àyè rere òun lòun àti ọmọ bíbí inú rẹ̀ òun ni wọ́n jọ wà wọ́n ní arábìnrin ọ̀hún ó bímọ làǹtìlanti sójú òpópónà wọ́n ní ojú òpópónà ló wà o láti wọ ọkọ̀ wọ́n ní agbègbè náà òun ni wọ́n pè ní onípàánù níjọba ìbílẹ̀ Ṣómolú nípínlẹ̀ Èkó wọ́n ní lójú ọ̀nà ń bẹ̀ òun lobìnrin ọ̀hún ló bímọ sí òní láago mẹ́sàn-án ààbọ̀ òwúrọ̀ níbi tí kálukú ti ń gbáradì láti lọ sí ibi iṣẹ́ wọ́n wá ní obìnrin náà ẹ̀gbẹ́ títí ń bẹ̀ ló wà ó tóun náà ń dúró níbi tó ti máa wọkọ̀ wọ́n ní ṣàdédé òun ló ṣàbẹ̀ sí rí i pé ó dàbí pé òun ti ń rómira ó dàbí pé ọmọ ti ń bọ̀ wọ́n ní bí wọ́n ṣe kò sí rèé o kó tó di pé àwọn òṣìṣẹ́ àjọ tó ń dáhùn síṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ní wọ́n débẹ̀ o ńgbà tí wọ́n máa débẹ̀ òun ni wọ́n bá obìnrin yìí tó sáré sùn gbalaja sílẹ̀ẹ́lẹ̀ tó wà nínú ìrora wọ́n ní lẹ́lẹ́ yóò sọ́kà òun ló jẹ́ pé àwọn èèyàn kan tí wọ́n wà nítòsí ibẹ̀ òun ni wọ́n sáré po òpó kan eléyìí tí wọ́n pè ní seven six seven tó jẹ́ ojú òpó ti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ àjọ làsẹ́mà ìyẹn àwọn àjọ eléyìí tí wọ́n dáhùn síṣẹ̀lẹ̀ pàjáwìrì bá a ti ń sọ̀rọ̀ yìí o wọ́n ní obìnrin ọ̀hún ó ti bí ọmọkùnrin làǹtìlanti àtìyá àtọmọ láyọ̀ àtàláfíà òun ni wọ́n wà ó kọ sísọ ó gbẹ̀nù tán kájọ máa dáwọ́ ọ̀dùnnú ẹ jẹ́ ká máa bọ̀ nípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹ̀nù tán nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí àjọ elétò ààbò lójú pópó yẹn àjọ ẹ̀ṣọ́ pópó FRSC ó ní wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé èèyàn mẹ́sàn-án wọ́n mà ti gbẹ́mí mi ò nínú ìjàmbá ojú pópó kan tó wáyé lágbègbè Ìkẹrẹ níjọba ìbílẹ̀ Ewékòró nípínlẹ̀ Ògùn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bani lọ́kàn jẹ́ náà ló wáyé lónìí ọjọ́ ìṣẹ́gun lójú òpópónà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta níbi tí àwọn èèyàn méje tí wọ́n tún ti fi ara pa agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC arábìnrin Florence Okpe ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o ó sì wá jẹ́ kó ti mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn ṣe wò ó eré àsápajúdé àti wíwa ọkọ̀ lọ́nà tí ò bófin mu tòun ti kí kúrò ní orí ìlà ẹni lọ sí orí ìlà ibòmíràn òun ló ṣokùnfà ìjàmbá yìí o tó sì jẹ́ pé àwọn ọkọ̀ méjèèjì ìṣe ni wọ́n fi orí sọ ara wọn wọ́n wá ní ní báyìí àwọn tí wọ́n fi ara pa wọ́n ti gbé wọn lọ sílé ìwòsàn tó jẹ́ tìjọba àpapọ̀ tó wà níjàyè nígbà tó jẹ́ pé àwọn tó pàdánù ẹ̀mí wọn wọ́n ti gbé òkú wọn lọ sí ibi ìgbókùsí eléyìí tó jẹ́ tilé ìwòsàn kan tí wọ́n pè ní Lantoro Hospital àti ilé ìwòsàn tìjọba àpapọ̀ tó wà ní Ìjàyè ó kọ sísọ o ó gbẹ̀nù tán kọba òkè kó kúkú máa ṣọ́ wa zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine lójú òpó tó já sí apá bí hello ẹ káàsán. orúkọ sísọ o. orúkọ sísọ orúkọ yín sà. ó ọ̀dìmí evangelist káyọ̀dé adébẹ̀mí òun fẹ́ràn nípa gbéra bẹ́ẹ̀kúta. lórí ètò ìtọ́jà sí ti ẹ̀kìnì eh, tó pààyàn di tó pààyàn gbé ìtọ́jà sí. Mm. àlẹ́ ìrẹ̀kọ́ ló ń gbàgbára o. Mm. nǹkan tó ń rí ọ̀rọ̀ kan sí mi ni pé bóyá ẹbí pa kìnìún ẹgbì ni torí ṣe máa ń fún ajá náà ló ń ja ajá láti ọ̀tọ́ ní tó bá pàjù hmm. ó ìyá kan wọn hmm. ah, ó lágbára o àlejò ilé ìmọ̀ ètò ìkọ̀ ló kú pọ̀ lókè ó dàbọ̀. àdúpẹ́ wàsíù mọ̀nsúrù wọn kí wa isbana treasure wọn ní nípa ti ìyá tó bí ọmọ sí ọ̀nà yẹn mo kí wọn wọn kú ayọ̀ ọmọ azeez adékúnlé ọmọọba peter wọn ní èyí tí èmi fẹ́ dá sí òun ti oau ẹni tí ó ń fún kìnìún ní oúnjẹ tí kìnìún sì gbẹ̀mí rẹ̀ ó kọ sísọ láti Praise Chapel Ayélọ́jà Adéọlá wọ́n ní nípa ti ẹni tí ohun ọ̀sìn tó pa yẹn ohun ọ̀sìn wa ní ṣekú pa wá o. hello. hello sir. ẹ káàsán. àbàkà sàn o. yes sir. oníkàgbé àgbà bẹ. yes sir. yóò dáa fún yín o. àmín sir orúkọ tèmi ni akínyọlá bàbá mọdáyẹkẹ láti sábà abẹ́òkúta èyí tẹ̀mí fẹ́ já sí ni obìnrin tó bímọ sí ojú ọ̀nà yẹn hmm. wo obìnrin tó bí abíọ́nà hmm. olúwa wà ọ̀dàbàrọ̀ náà ọ̀dà wà pẹ̀lú oríire o. ẹ̀yin tí fún lórúkọ. Ah, abíọ́nà ni. abíọ́nà àyíǹda ẹ ṣé wa dúpẹ́ sà ògúnbùnmi aláàjì dàda ẹ kí wa royal afam wọ́n ní ó kọ sísọ ọlọ́run á máa ṣọ́ wa ti ọmọ ti òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ tí kìnìún ń jẹ yìí ó kọ sísọ evangelist quadri ọlásùnkànmí ṣódẹ̀ǹdé wọn ni ó jẹ́ ohun tí ó dunni nípa ọ̀gá àgbà tí kìnìún pa ọlọ́run á máa tu á àwọn ìdílé wọn nínú. hello. ẹ kú àsán o ẹ kú iṣẹ́ o. yes sir. ṣìfàkì lagun ló ń pè yín látàkùsà ń bí o a kú ewu ọmọ ọlọ́run àwò o. àmì o. ìjọ mẹ́jọ ni kò mọ ká tètè débi sọmọ lórúkọ o. ìjọ mẹ́jọ ni ẹ ẹ account number mi lẹ máa ṣòwò sí o ẹ ti gbọ́ màá wá send address <laughs> sí prophetess alhaja jésù ẹ wọ́n ní ohun tá a jẹ là wà nípàdé ohun tí yóò jẹ wá bùkúnmi omilọlá jp àwọn náà wọ́n kí wa láti ayétòrò adédìméjì adélẹyẹ àwọn náà kí wa hello. hello ẹ káàsán. ẹ káàsán sà. ọ̀ ẹ kú ètò. yes sir. mr jamiu lawal ló sọ̀rọ̀ láti Ìtàkà o. Ìtàkà ó yà ń gbọ́ yín sir. bẹ́ẹ̀ni ẹ̀rí nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé <clears throat> àmójútó tó péye hmm. nǹkan túbọ̀ jẹ́ kó máa wà lórí àwọn ẹranko yẹn hmm. kí irú ẹ̀ bá má tún padà ṣẹlẹ̀ mọ́ hmm. torí ọ̀ṣà ti wà ńbẹ̀ láti bí ọdún àgàgà wọn tẹ́ ní òkèèrè yẹn láti bí ọdún bíi mẹ́sàn-án mẹ́wàá sẹ́yìn ọlọ́run máa fi ṣẹ́ṣọ́ àníríw wà láwùjọ wá rí ti ojú ọ̀nà ibi tásídẹ́ǹtì ti ṣẹlẹ̀ àwọn a rọ àwọn ìjọba wa kán bá wa ṣe àwọn ojú ọ̀nà kíkálukú máa padà sílé ní ẹ̀ kíkálukú máa padà sílé ní ẹ̀ tẹ́ bá wo sáìdì kiri tán sọ ìwọ́n ń wè náà ń gbà ń bẹ́ẹ̀ Hmm. tó bá ṣe é tí kálukú bá padà sílé ni ẹ̀ gbogbo orú eléyà á dínkù hmm. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ní fi wá tọrẹ o jẹ́ kó ètò. ẹ ṣeun àdúpẹ́ sá adé dìbèjì adélẹ́yẹ dimes igè ọmọtáyọ̀ àdìo gbogbo àwọn yẹn pátápátá rauf jamiu wọn kí wa àánú ló lè ṣe àwọn náà wọn kí wọn jáwé ilé ẹ lóo ẹ káàsán ó kọ sísọ. kò ní wẹ́yìn lágbára ọlẹ́ni ṣubúdà. àmì. aṣíwájú fàtà láti ń tì lọ́gbẹ́ lórí arákùnrin tí kéde òpa ẹ ní jẹ nǹkan tó bá lọkọ jẹ púpọ̀ púpọ̀ hmm. ẹjọ́ tó lọ àtàbà fún ẹranko lóúnjẹ ẹ ká máa ṣọ́ra lájọ hmm. Ọlọ́run àlùjáde lọ́wọ́ ẹṣẹ pé tó ní sọ èrè jóná. àmì ẹ ṣeun adúpẹ́sẹ ẹjẹ́ àwò bí a lè rí ẹyọ kan ṣoṣo dondo ká máa fi ká díẹ̀ lápá ibi tá a wà yìí lójú òpó Facebook yẹn morira ofu Jamiu níbẹ̀ ẹjá máa gbìyànjú láti kúkú máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ torí wọ́n ní àwọn àkànṣe ètò ó ń bẹ lọ́wọ́ iwájú títí di ọ̀la tẹ́fi ọ̀fẹ́ láti máa pàdé àwọn ikọ̀ míì lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán èmi ni olúfẹ́mi oyènàkàn oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè mo pa kànga mi dé ó dàbọ̀. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà gbogbo ará ìlú ló ń pariwo pé things ti hàn ilẹ̀ ti hàn káà ti hàn oúnjẹ ti hàn àbí bẹ́ẹ̀ kọ́ àbí tí ń sùn hàn dandan yín ni. ẹ wo ọ̀rọ̀ ìlú wa ti wá gba sòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà mo fẹ́ lè ní ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí ah, kò ṣẹlẹ̀ rí gbogbo wa ni a máa ń ṣe ìpinnu oríṣiríṣi ní ìbẹ̀rẹ̀ ọdún tí olóyìnbó ń pè ní new year new resolution lọ́dún yìí máa ra mọ́tò lọ́dún yìí máa kọ́lé lọ́dún yìí máa ralẹ̀ àmọ́ tá a bá ní tan ara wa ọ̀pọ̀lọpọ̀ ìpinnu wa ní ọdún yìí pẹ̀lú iyèméjì ńlá ni o Hmm, ǹjẹ́ yóò ṣe é ṣe pẹ̀lú gbogbo àdójúkọ tí à ń faradà ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ ṣé owó rẹ́ǹtì lẹ́ni ká sọ ni àbí owó ọkọ̀ owó oúnjẹ ń kọ́ owó iléèwé àwọn ọmọ náà kúkú gbẹ̀yìn àmọ́ bí èmi àti yín kúkú ti ṣe mọ̀ wípé ọlọ́run ọba kì í ṣe ọba ìkà wọn ò sì ń dá wa dá bùkátà wa ìdí èyí ni wọ́n ṣe máa ń gbé èèyàn kan àbí méjì dìde nírú àsìkò báyìí tí yóò ní ìfẹ́ ará ìlú denudenu láti rí wípé bí a tilẹ̀ ń gúnyán nínú ewé tí à rò kan nínú èpo ẹ̀pà àwọn tí ó máa yọ ayọ̀ ọmọ ọba Adébímpé aláṣẹ iléeṣẹ́ talẹ̀talẹ̀ Jacob's Royal Touch Home and Property tí gbogbo wa mọ̀ sí alára kò ṣẹlẹ̀ rí in land sales jẹ́ ìkan gbòógì nínú àgbédìde ìdùmarè fún àsìkò yìí ṣé kò ṣẹlẹ̀ rí free land allocation ni a fẹ́ sọ ni àbí kò ṣẹlẹ̀ rí land sales subsidy àbí kẹ̀ ilẹ̀ five five hundred naira ẹ wo àkàǹkà tán ni ipa kò ṣẹlẹ̀ rí tí iléeṣẹ́ Jacob's Royal Touch Home and Property ti dá láti sọ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn di onílẹ̀ àti onílé ọlọ́run ọba sì ń fún wọn ṣe. ní báyìí láti bẹ̀rẹ̀ ọdún twenty twenty four iléeṣẹ́ JRT ti ṣetán láti ran ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n ti pinnu láti kàn án pa fún ara wọn láti di onílẹ̀ àti onílé ní ọdún 2024 mú ìpinnu wọn ṣẹ pẹ̀lú ètò ọ̀ramandá ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun bẹ́ẹ̀ ni o gbọ́ mi dáadáa ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun 2024 àmọ́ ọmọ tó bá ṣípá nìyẹn ń gbé o ṣé ìwọ ti ṣe tán láti mú ìpinnu rẹ ṣẹ ní ọdún 2024 láti di onílẹ̀ kó mọ́ bàa tún gbé lágbètì ní ọdún tuntun yìí ó yá tẹ àwọn nọ́mbà wọ̀nyí sí orí fóònù ẹ 081 69 12 32 14 081 69 12 32 14 tàbí 090 509 35 137 0905 zero nine three five one thirty seven nínú yàrá agodo pẹ̀lú òmìnira arábìnrin fẹ̀yìntọ́lá àdùkẹ́ aṣojú iléeṣẹ́ JRT tí wọ́n máa yọ̀nàna ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí twenty twenty four fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ káàbọ̀ sí orí ètò náà ìyá wa. ẹ ṣeun mo kí yín àti gbogbo ará ilé kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ọdún ayàbò fún gbogbo wa o. Hmm. ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun twenty twenty four ẹ má jẹ́ kí n tàn yín eléyìí ò ṣẹlẹ̀ rí bí akókó ti ṣe mọ̀ pé ẹ̀yà méjì ìjàṣà tí a bá ń sọ̀rọ̀ nípa kò ṣẹlẹ̀ rí inland sales àmọ́ eléyìí tí a gbé wá fún ìbẹ̀rẹ̀ ọdún 2024 tún lékenkà lákọ̀ọ́kọ́ mo fẹ́ fi tayọ̀tayọ̀ já yín sí pé iléeṣẹ́ JRT ti dá ilẹ̀ five five hundred naira padà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé owó àjọ ojoojúmọ́ five five hundred naira ni ẹ máa máa dá fún ọdún kan ní ilẹ̀ bá di tiyín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń béèrè pé ṣé lẹ́yìn ọdún kan yìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ máa gba ilẹ̀ wọn rárá o láàrin oṣù mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ tí ẹ bá ti ń ṣe déédéé ni ẹ máa ti gba ilẹ̀ yín ẹ ó sì ní àǹfààní láti máa dá ìyókù lọ fún ọdún kan tó bá sì jẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ oṣooṣù tàbí bí ó bá ṣe yọ sí yín lọ́wọ́ ẹlẹ́fẹ́ máa dá owó yín fún ìdí kan tàbí òmíràn àyè náà ṣí sílẹ̀ fún yín gbogbo ènìyàn ní àǹfààní yìí wà fún o pábánbárì ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun wá ni pé láti ràn yín lọ́wọ́ mú ìpinnu yín láti di onílẹ̀ ní ọdún 2024 yìí iléeṣẹ́ JRT máa bá gbogbo èèyàn san owó ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ lọ́fẹ̀ẹ́ ìyẹn túmọ̀ sí wípé nínú ọ̀sẹ̀ mẹ́rin àkọ́kọ́ owó ọ̀sẹ̀ méjì lásán ni ẹ máa san ọ̀sẹ̀ méjì tó kù iléeṣẹ́ wa yóò bá yín san lọ́fẹ̀ẹ́ hmm, ìrànlọ́wọ́ ńlá ni o ó wá kù sí èmi àti ẹ̀yin lọ́wọ́ láti sọ wípé lọ́dún ìṣẹ́ I no go gree for anybody I must become a land owner. fún two fifty square meters ilẹ̀ wa ti funab alábàtà road tí à ń pè ní Jacob Scott mega city tàbí ilẹ̀ tuntun wa ti àwòwò owó ojúmọ́ five five hundred naira ni ẹ mọ́ máa dá tó bá sì jẹ́ ilẹ̀ wa ti ọ̀bádá ni tí à ń pè ní kòṣẹlẹ̀rí sugar estate seven seven hundred naira ojoojúmọ́ ni ẹ máa máa dá lákòótán ẹ má gbàgbé wípé àǹfààní twenty percent discount ṣì wà fún gbogbo stéèjì ilé kíkọ́ èyíkéyìí tí ẹ bá fẹ́ ṣe ìbáṣe roofing bíi gerald painting tiling pop àbí construction èyíkéyìí tí ẹ bá ti ní ìpinnu láti ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún 2024 yìí 20 percent discount wà fún gbogbo ẹ̀ ọdún 2024 tèmi àti tiẹ̀ ni láti ṣe rere. zero eight one six nine one two three two one four tàbí zero nine zero five zero